first question tèmi máa sọ fún ẹ ní ayé kò tọ́ one akadiski kémi tó lè gbà pé ọ̀gá ni ẹ pásítọ̀ Bámikọ́lé Felix Ọ̀rànmíyàn wàá kọ́kọ́ lọ gbé Ìgbòho wàá lọ yọ Ìgbòho jáde níbi tó wà ó ní o lè jáde látàbẹ̀lẹ̀ ó ní o lè jáde látòkìrì Felix Bankole Ọ̀rànmíyàn kí ló dé tó ti wá lọ sí ọ̀dọ̀ Sunday Igboho kó bá a gbé jáde ká tẹ̀ wo bó ṣe rí ká wo bí ọmọkùnrin yẹn nǹkan tó ń face níbẹ̀ yẹn mo fún ẹ ní seven days Bankole Ọ̀rànmíyàn mo fún ẹ ní seven days láti bá a gbé Ìgbòho kúrò níbi tó wà yẹn ọkọ̀ yọ sí Ìgbòho láti sìn tí mo ti ń sọ ní o ìjọ tó bá ti ń gbọ́ seven days kí gbogbo ilẹ̀ àwa ọmọ Yorùbá ká lè mọ̀ pé yes a ní jagunjagun kan lẹ̀ mo tún wá fún ẹ ní seven days pásítọ̀ Bámikọ́lé ọ̀rọ̀ mi yàn mo fún ẹ seven days kò yọ sí Buhari ìbí fúlàní ló fẹ́ lé kúrò lórí ilẹ̀ ẹ́ yọ sí buhari kò lé buhari kúrò kò gbé buhari kò gbé jáde kò tó máa face àwọn ọmọ yorùbá nation wípé o lè ṣe báyìí o lè dógún o lè di ọgbọ̀n o lè ṣe i can't imagine me believe ẹ o kàn déédéé jáde ìbarapá tó ti ń ní peace gbọ̀ngàn tí wọ́n ti ní peace ó tún fẹ́ lọ kó wọn sínú ewu inú wàhálà míì òun jáde òun sọ̀rọ̀ níwájú kámẹ́rà ẹ̀yin yorùbá kò sí ìkọ́tẹ́ you are a failure bámikọ́lé ọ̀rọ̀ mìíràn you are a failure count yourself as a failure ó ti fail nítorí gbogbo ìgbésẹ̀ tó fẹ́ gbé yẹn ó ti jẹ́ kó fail ó máa pa ìwó gan kòkó ikú bàbá yèyé kò sọba tó máa dẹ ọba mélòó nìwọ ti wọlé ló lọ bá Ọ̀rànmíyàn ọba mélòó ló ti wọlé ló lọ bá ló sọ fún ọ pé ẹ support Yorùbá nation ẹ ti ọṣọ rí pé o ti jà ìjà ìbí bẹ̀ yẹn tó bá lè sọ fún wa dárúkọ ọba mélòó níwọ Bánkọ́lé Ọ̀rànmíyàn ló ti wọlé lọ bá wípé kí wọ́n support Yorùbá nation none but ẹ lè jáde kẹ máa dá wàhálà lẹ mo tún máa sọ fún ẹlẹ́lẹ́kejì pásítọ̀ Bámikọ́lé ọ̀rọ̀ mìíràn bí kú ló lo kú ni bí tàkúté ni láàrin ìwọ àti ìjọba òní sí election interesting very very interesting kí jagunjagun kan jáde kò ní sí election that means ọ̀tá yorùbá ni ẹ́ because election òun ló ń to gbogbo ìlú the whole world america britain france holland china eh, everywhere brazil gbogbo wọn election ẹni tí a bá ti fẹ́ ká lọ yọ kúrò nítorí ilẹ̀ nàìjíríà àti èkó ó ti bàjẹ́ jù wọ́n ti bàjẹ́ àwọn àjòjì náà dẹ̀ ló wá orí ẹ máa na ọlọ́pàá ẹ máa pa sójà o mọ̀ pé fámílì èèyàn kan ni wọ́n ni o mọ̀ pé ọkọ èèyàn kan ni wọ́n ni o mọ̀ pé bàbá èèyàn kan ni wọ́n tí wọ́n ò ṣẹ́ tí wọ́n ò rú ẹ́ bámikọ́lé ọ̀rọ̀ mìíràn tí wọ́n ò ṣẹ́ tí wọ́n ò rú ẹ́ why do you want to kill police why do you want to kill soldier nítorí o fẹ́ jà fún Yorùbá nation and let me ask you Bamikole Omo, o mọ bí Yorùbá nation bó ṣe bẹ̀rẹ̀ tó bá lè mọ̀ jáde kó sọ fún wa kó dẹ̀ sọ àwọn tó dá sílẹ̀ kó sọ fún gbogbo ìlú ọ̀rọ̀ mìíràn kó dá ọ ẹ ń tọ́wọ́ yín ò tó ẹ máa lọ fi gàngàn fà táwọn DSS bá jáde fún ẹ̀sìn àmàpà ṣẹlẹ́yìn tẹ wà ní diaspora in America whatever tẹ̀ ń dáwó kú ẹ̀dẹ̀ fẹ́ wá sílé ẹ̀dẹ̀ fẹ́ ilé yẹn tẹ bá wá ẹ fẹ́ kí ilẹ̀ yẹn kó sàn yín sí ire àwọn tó yẹ ká lọ fún lówó charity organization kankan tẹ̀lé help wọn wọ́n wà ń bẹ́ẹ̀ àwọn ọ̀rẹ́ fámìlì yín tẹ̀lé fún lówó because torí pé ọlọ́run ò gbàdúrà yín ẹ mọ nǹkan kan aláṣẹdànù ló pọ̀ jù nínú yín ẹ lọ ń dáwó fún àwọn tó fẹ́ máa da ìlú rú láwọn ọba tí ò ṣẹ̀wọ̀n kí làwọn bá ṣe fún yín gan kí ni ọba tó ní o fẹ́ gé orí ẹ̀ kí ló ṣe fún yín ẹ lọ bá àwọn ọba yìí náà bá mi kọ́lé ọ̀rọ̀ mìíràn ọba mélòó ló ti lọ bá tó ní kí wọ́n support eh, Yorùbá nation tí wọ́n dẹ̀ support ẹ̀ wọ́n tó lè dárúkọ ìlú tó ti wá kí ló ń ṣe ẹ̀yin Yorùbá náà ẹ kì í fi ọgbọ́n àti òye àti làákàyè ẹ kì í fi ń ṣe nǹkan o lè gba ilẹ̀ yọ o lè gba ògiri yọ lọ́yọ́ sí Ìgbòho kó gbé Ìgbòho wa jáde kó tẹ̀ bá gbé kúrò kó gbé kúrò kó gbé wá ìyẹn tó o bá gbé Ìgbòho jáde tó o rí Ìgbòho gbé jáde in seven days how better kó má jáde wá sọ̀rọ̀ mọ́ because gbogbo ilẹ̀ Yorùbá máa bínú sí ẹ wọ́n máa padà lẹ́yìn ẹ àwọn alálẹ̀ gan tẹ̀ ń bínú sí ẹ àwọn ọba àwọn ọba tẹ̀yìn fi ń ta yín yẹn tẹ̀ ń fi ṣeré ṣe Yorùbá àwọn náà lágbára tí wọ́n bá mi kọ́lé ọ̀rọ̀ mi yàn tẹ̀ gbọ́ ṣé wò mọ̀ pé ibi tí oògùn èèyàn kan ti bẹ̀rẹ̀ stop ibẹ̀ ni tèèyàn kan ti bẹ̀rẹ̀ àbí ibi tí tèèyàn kan ti bẹ̀rẹ̀ ibẹ̀ ni tèèyàn kan dé àbí whatever bá mi parí yorùbá yẹn ṣé o mọ̀ ni ṣé o mọ̀ pé àwọn tó ń ṣe oògùn fún wọn gan àti àwọn bàbá kóra wọn jọ tọ́pọ̀ wọn jọ wọn á dojú ọláìbolẹ̀ àbí tógó àbí lòmẹ ló ti ń ṣoògùn àbí bo ló ti ń ṣagbára wọn á dojú ẹ̀ àwọn ṣọ̀gùn ọkọya lè ní ibo ni wọ́n wà àwọn alágbára alágbára tó ń yọná lẹ́nu àwọn instead kẹ wo mistake tí àwọn granddad wa ṣe ọ̀ràn mìíràn kẹ́yìn wá jókòó bẹ̀ ṣe jẹ́ ọmọdé yẹn kẹ wá fi sùúrù kẹ fi jà kẹtẹ fi yọ yorùbá kúrò lóko ẹrú níṣẹ́ lẹ́ fi yorùbá sínú wàhálà again you are putting us into problem again ìwọ lágbára tó àwọn fúlàní ni onírinṣẹ́ tó àwọn fúlàní ni yes oní lọ sí bọ́dà ó pẹ̀lú tó jẹ́ kí ìgbòho ẹ̀ṣẹ̀ tí ọmọkùnrin yẹn tí ò mọwọ́ tí ò mẹsẹ̀ tí ó mọ̀ pé ó pẹ̀lú nǹkan tó count mọ́ gbòòrò lọ́rùn pé ó lọ da bọ́dà rú lọ ṣe kinní kan ní bọ́dà àṣewọ́ ló lọ sí bọ́dà wọ́n ti béèrè lọ́wọ́ ibo ló ti rówó tó ní òfin ra gbogbo mọ́tò yẹn iṣẹ́ wo ló ń ṣe where do you live where do you work àbá béèrè ọmọ olúwo ibo ni bọ́bọ́ ẹ̀ ti wá they don't know you o kàn dédé jáde wàá bẹ́ wọn lórí wàá pa wọn ẹ o lè yọ látara ògiri o lè yọ láti ibì kan o ní ẹrú kú two thousand ẹ̀yin two thousand yẹn sàrà ní níwájú sójà níwájú ìjọba tí ẹ bá jẹ́ kí Bánikọ́lé kó ṣe insurance fún yín torí tí nǹkan kan bá ṣe yín ẹ̀yin á kàn máa lọ jà yín tí wọ́n bí yín wọn bí yín pé kẹ́ máa lọ dàlúrù ó yẹ mọ̀ pé tí ń dàgbà ni ó yẹ kó ti máa lè wà ní ipò láti gbé oúnjẹ sílẹ̀ fún àwọn ọmọ ẹ àti fámílì ẹ nínú ilé kì í ṣe pé kó máa lọ bá wọn dàlúrú ọba mélòó ló ti lọ bá. àwa kàn ní ká ẹni o àwa máa la láìsàn a máa ń ṣàlàyé ọ̀rọ̀ fún yàrá rẹ̀ ti ṣàlàyé ara ẹ̀ fúnra ẹ̀ one kò sí ọba tó lọ bá two àmọ́lú ẹ̀ tó fẹ́ jà fúnlẹ̀ yorùbá ibo ló ti wá you can say it o ò lè sọ fún lù pé ọmọ báyìí ni ẹ ọmọ ìlú báyìí ni ẹ o ò lè sọ fún ìlú ó dẹnu fẹ́ jà ẹ̀yin yorùbá ẹ̀yin èèyàn ṣé brain ní ṣiṣẹ́ ṣá ẹ bèrè lọ́wọ́ bá mi kọ́lé ọ̀ràn mi hàn ìlú wo ló ti wá that means you are not pure yorùbá ó ń ṣe pure ọmọ ilẹ̀ yorùbá tó o lè sọ ìlú tó ti wá oní kí wọ́n má mẹ́nu lọ síbẹ̀ badru well done one love to you torí nǹkan tẹ́mi fẹ́ mọ̀ nìyẹn kí làwọn ọba mélòó ló ti lọ bá dá wa lóhùn èmi one point seven days ọ̀rọ̀ mìíràn Bánkọ́lé mi mọ irú pásítọ̀ tó jẹ́ o tí o bá gbé Ìgbòho jáde fún wa in seven days má jáde wá sọ̀rọ̀ mọ́ ò ń ṣe ọmọ kọ tí o bá lè lọ jáde láti ilẹ̀ àtàrò gírí jáde sí eh, Fúlàní tó ní o fẹ́ lé President Buhari ò ń ṣe pure ọmọ ilẹ̀ yorùbá nonsense kí ló máa ń ṣe yín wàá dúró síwájú kámẹ́rà ìwọlé àwọn sójà ilẹ̀ kí ni àwọn sójà ṣe fún ẹ kí ló kan yorùbá nation pẹ̀lú sójà àbí ìjọba pẹ̀lú problem tá a ṣì ní ní ìlú ilẹ̀ nàìjíríà ń bí kò sómi kò síná kò sọ́nà kò síṣẹ́ everybody ń struggle gbogbo àwọn tó dẹ̀ wá ń da ìlú èkó wa irú yìí àwọn ọmọ ìlú òkè ni wọ́n rob drivers rob drivers rob drivers tó bá dúró sórí láì báyìí wọ́n máa overtake ni gbogbo àwọn tó ń jiyàn gbé àwọn ọmọ ìlú òkè ni wọ́n náà àti yíbò kò sí fúlàní kankan nínú ẹ̀ tó sọ pé ó fẹ́ lé kí ni fúlàní ṣe fún yín ok fine ẹ dẹ̀ fẹ́ bá wọn jà ẹ mọ bẹ ṣe máa bá wọn jà ṣe ti fẹ́ máa ṣe mistake táwọn grandfather wa tí wọ́n ṣe ni ìṣèkẹ́ fi sùúrù ṣe ah mo tún sọ fún ẹ bí kú ló lóko ni bí tàkúté ni nínú ìwà àti gọ́ọ̀mẹ̀ntì pé kò ní ṣe election oh very very interesting ká máa wò ó bámi kọ́lé ikú ò ní pẹ́ before ọjọ́ náà ikú ò ní pa àwọn náà before ọjọ́ náà ọ̀rọ̀ mìíràn a fẹ́ wu agbára tó fẹ́ sà tó bá dẹ̀ lè ṣó wa yí pé sẹ́ẹ̀ àní o máa gbé Ìgbòho kúrò níbi tó wà yẹn o máa gbé jáde à inú wa máa dùn gan a máa máa dọ̀bálẹ̀ fún ẹ ni a máa máa dọ̀bálẹ̀ fún ẹ tó bá dẹ̀ lè yọ sí President Buhari láti inú ilẹ̀ láti ara ògiri tó ní o máa yọ sí a máa máa dọ̀bálẹ̀ fún ẹ a máa máa gbé ẹ gẹ̀gẹ̀ ni a mọ̀ pé yes àwa Yorùbá a fẹ́ kúrò ní oko ẹrú kí ló dé náà kìràkìtà òjọ́la ẹ fi sùúrù ṣe ẹ̀yin tẹ̀ ń dáwó ogun ẹ̀yin dáwó wàhálà bọ̀bọ́ yìí máa fowó yín jẹun ní ìrọ̀lá ilẹ̀ oníbọn tó àwọn haúsá ni oníwẹ́pọ̀n tó àwọn haúsá ni táwọn pípín yẹn bá tún yàwọ̀ gbọ̀ngàn sìn ó yẹ kí àwọn ará gbọ̀ngàn kí wọ́n kán ó lẹ̀ fọ̀ránṣàn ìwọ ló máa responsible fún gbogbo nǹkan tí wọ́n bá bàjẹ́ ní ìlú yẹn tí àwọn ará gbọ̀ngàn kẹgbọ́mi àti àwọn ará ìbàràpá peace ti ń wà níbẹ̀ inú gbó inú gbó la expect ní kẹtì lọ jà náà why tó fẹ́ máa pa àwọn ọba tó fẹ́ máa pa àwọn èèyàn tó fẹ́ máa gé wọn lórí tó fẹ́ máa gé anything Ìgbòho gangan tó ní problem tó yẹ kó mú jáde you can't take it out seven days seven days ni mo fún ẹ láti gbé Ìgbòho kúrò níbi tó wà yẹn seven days ni ayé kò tọ́ tún fún ẹ láti yọ sí Buhari pé ó yá ó fẹ́ kó kúrò lórí òyìn kó fún ní seven days kó wá wo àwọn ọmọ ilẹ̀ Yorùbá bá ṣe máa ra gàbù ẹ mi ní sọ jù bẹ́ẹ̀ lọ Bankole ó jẹ́ nǹkan tó bá ìhun jẹ́ gan kí ni àwọn ọba ṣe fún yín ṣọba ló ń tòlú ni òun yájú sí baba Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé bàbá tó ti wà lórí ìkọ́ tó bí ẹ Bámikọ́lé aláàfin Ọ̀yọ́ ọfọyọ ó ti wà ikú bàbá yìí kábíyèsí o bàbá gán kòkó yẹn lóyún sọ̀tà àwọn bàbá yẹn ó mọ̀ pé ó ti tẹ́ nìyẹn ìwọ tó fẹ́ jà fún ìlú tó ti ń sọ aláàfin ọ̀fọ̀yọ́ ló ní àwọn ọmọ ogun tí wọ́n bá ṣe àwọn OPC àbí Afẹ́nifẹ́re àbí àwọn kankan tí wọ́n bá ṣí wọn sílẹ̀ fún ẹ wàá sá lọ aláàfáà ẹ ní àwọn òun nìkan ló ní àwọn ọmọ ogun tó bá ṣí wọn sílẹ̀ fún ẹ you will run away ẹ máa fi yẹn ẹ máa máa fi nìkan ṣèbọ́ dáwó fún ẹ láti ìlú òyìnbó ni mo ṣàgbọ́ nínú interview tán náà ṣe fún ẹ don't insult any king tó bá fẹ́ jà fúnlẹ̀ yorùbá you are a failure already o ti fail because ọ̀rọ̀ tó ń sọ yẹn o ti pọ̀ jù báwo ni gbogbo ilẹ̀ yorùbá ṣe fẹ́ wá tẹ̀lé ẹ àwọn tó wà ń diaspora gan ọ̀n lè wá sílẹ̀ ilẹ̀ ìtọ́dáwó fún ẹ kán ṣoríire wọ́n máa ilẹ̀ máa máa dájọ́ fún wọn ni àwọn ìlú táwọn ebi ń pa àwọn èèyàn lọ́wọ́ tí wọ́n ní o fẹ́ máa dákún wàhálà tó fẹ́ máa fa wàhálà sí wa lọ́rùn nílùú tí ò síná tí oúnjẹ ń wọ́n burúkú epo ń wọ́n burúkú kò sóúnjẹ kò sí ọ̀nà ọ̀nà ọ̀nà ní kí ló ṣubú tẹ̀hún wàá rí good car mọ́tò onímọ́tò bọ́ joint owó ẹ̀ máa ya sọ́nà ni ṣé ìyẹn ló tún wá sọ pé káwọn yorùbá kan kan á dìde kan á jagun ẹ̀yin yorùbá ẹ lọ jagun ẹ ṣẹ́yìn tẹ́bi ń pa already mi ní sọ jù bẹ́ẹ̀ lọ nǹkan mẹ́ta ni tá a bá ti mọ ìlú tó ti wá Bánkọ́lé má jáde kó sọ̀rọ̀ mọ́ tí a bá tó o bá ti lọ yọ Ìgbòho wa jáde níbi tó wà má jáde sọ̀rọ̀ mọ́ ò ní agbára kankan à ṣèbẹ́ èèyàn ló ń ṣoògùn fún ẹ àbáwọn èèyàn kan ló ń ṣagbára fún ẹ àwọn èèyàn nínà nígbà tó bá yí ẹ láǹ tó da dìtọ́ ìtọ́ da gbogbo ẹ̀ sínú ọmọ kó máa sọ pé o máa bẹ ọba lórí o máa pa àwọn kan it's not good kò dáa fún ẹ o ti bà reputation ẹ o ti bàjẹ́ ta ló máa support ẹ àwọn tó wá support wọn support ẹ àwọn oníranú ni ò fẹ́ pa bàbá oníbàbá ò fẹ́ pa òní ọ̀fìfẹ́ kí náà ní ọ̀fìfẹ́ ṣe fún ẹ ṣe bí yorùbá ló fẹ́ jà fún yorùbá nation ló fẹ́ jà fún why do you want to kill Ọọ̀ni of why do you want to kill eh, Aláàfin of Ọ̀yọ́ why do you want to bẹ eh, kí lórúkọ ọba yìí kí ló fẹ́ bẹ lórí fún kí ló ṣe fún ẹ ẹ kàn ń rí ọba yẹn fín ni ẹ ń rí ọba yìí kí lórúkọ ọba tó ní fẹ́ bẹ́ lórí oníwà ní kọ́ lọ gbórí ẹ̀ wá fún ẹ mo ní what who is this man kí badru tó wá la gbogbo ẹ̀ mọ́lẹ̀ pé ìlú wo ló ti wá oh you can't answer them oh lè dáhùn interview yẹn náà ọmọ ìlú wo ni ẹ eh where do you come from we don't know bóyá ara wa ni ẹ gbogbo yín ẹ ti máa dáwó ẹ ti máa dáwó kí làwọn bá ṣe fún yín kí ni ọba tó fẹ́ bẹ́ lórí ẹ̀ kí ló ṣe fún ẹ ọ̀dọ̀ ọba mélòó ló ti lọ jáde kó sọ fún wa ọ̀dọ̀ ọba mélòó ló ti lọ kó sọ fún wa ìlú wo ló ti wá ó di méjì lọ gbé Ìgbòho jáde níbi tó wà fún wa kí gbogbo wa tẹ̀ mọ kọ̀ǹdíṣàn ọmọkùnrin ó di mẹ́ta kó dẹ̀ lọ yọ nínú ilẹ̀ kó yọ nínú ara ògiri kó yọ fún Buhari kó ní kó fi ipò yẹn sílẹ̀ kó fún ní seven days kó wá wò bóyá gbogbo Yorùbá àní máa dàn tíyẹn ò bá ti sínbẹ̀ má jáde kó sọ̀rọ̀ mọ́ láti sìn tó ti gbọ́ ayé kò tọ́ tí mo ti ń sọ̀rọ̀ yìí ní kó ti máa bẹ̀rẹ̀ sí ká one day till seven days tó máa fi gbé Ìgbòho wa jáde fún wa tó máa fi yọ sí president wa kò ní kó fi orí oyè kò ní kó fi sílẹ̀ tó bá ti ṣe gbogbo yẹn ó lẹ́nu ọ̀rọ̀ làwọn wọ́n fẹ́ máa dá wàhálà lẹ̀ kí ló dé tẹ̀ ń dá wàhálà lẹ̀ bẹ́ẹ̀ kí ni àwọn bá ṣe fún yín kí lọ́ba àwo ṣe fún ẹ kí ni ó ṣe fún yín wọn bá mẹ́lẹ̀ lù it's not good ẹ kàn jẹ́ kínú èèyàn máa bàjẹ́ ni tẹ́bi ń pààyàn o mọ bí àwọn èèyàn ṣe ríṣẹ́ ṣe o mọ wàhálà tó wà lójú títì tó bá jáde bóyá lo mọ̀ bóyá o máa wọlé ẹlòmíì ojú títì ló máa sùn a ṣe ní problem pẹ̀lú àwọn ìjọba tí wọ́n ṣọ̀nà dáadáa there is no light now everywhere silent oúnjẹ àwọn ọmọ tó ń gbé sínú fridge freezer ó ń bàjẹ́ wọn ò lè gbóúnjẹ ọmọ sínú freezer kó wọn ò lè tán èsì fọmọ òru wọn máa mú ọmọ bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn ọmọ tó ń wá láti ìlú yín lọ́n wá ń jalè lọ́n máa lọ jà wọn lólè èmi ò ní sọ̀rọ̀ jo Felix Bankole ọ̀rọ̀ mi ọ̀dẹ̀ ẹlẹ́pàá ọmọ Yorùbá ni wàá ní kó lọ bẹ́ orí èèyàn kan wá fún ẹ tó o lè gbé Ìgbòho jáde <laughs> èmi ò tí ì mọ yẹn kó tẹ pátú kí gbogbo wa rí mo ní sọ jù yẹn lọ mo kí gbogbo ẹ̀yin tẹ wàá nínú òyìnbó Amẹ́ríkà tẹ ń dáwó kú ẹ̀dẹ̀fẹ́ wá sí Nàìjíríà Ọlọ́run á jẹ́ yìí kó sàn yìí Ọlọ́run á jẹ́ yìí kó sàn yìí tẹ bá tẹ ilẹ̀ yìí tẹ̀ ń dá owó ogun fún àwọn ìyá tẹ́bí ṣe ń pa òun nìyẹn tí tá bá ní kẹ ìwọ ọ̀rọ̀ mìíràn tá bá ní kó lọ ran charity organization lọ́wọ́ sìn ó lè ràn wọ́n lọ́wọ́ náà màá fún ẹ ní àwọn charity organization méjì tó máa lọ màá fún ẹ adespaco charity foundation adespaco charity foundation afẹ́ kí wọ́n kàn sọ fún wa pé ọ̀ràn mìíràn ò ti dá owó síbẹ̀ adespaco charity my pipo na di video na una new watch finish so my pipo una see wetin happen for inside di video alright my pipo make una let me know wetin una think for di comment section and if una never subscribe make una subscribe so dat una no go miss any latest gist wey i dey upload una bye bye till i come on our way next time bye guys catch my next video bye guys